الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله الذي استسلم كل شيء لقدرته الحمد لله الذي دل كل شيء لعزته الحمد لله الذي خضع كل شيء لملكه الحمد لله الذي أرسل محمدا صلى الله عليه وسلم شفيعا لأمته الحمد لله الذي تواضع كل شيء لعظمته الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إله فهو المؤتدي ومن يدلل فلا هادي له كل شيء لعرضها إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله السلام عليكم ورحمة الله وبركاته أفيني فون الله ọba tí ẹ̀yìn tọ́ sí atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì Muhammad mo kí gbogbo ẹ̀yin òǹgbọ́ wa káàbọ̀ sí orí ètò wa Talim TV ní alẹ́ tòní alẹ́ òní ni alẹ́ àlàmísì. Si mọ́júmọ́ àlàmísì déètì òní ní twenty five oṣù kẹwàá oṣù shawwal ọdún fourteen forty one àkórí ọ̀rọ̀ wa lálẹ́ yìí òun ni alẹ́ adad ìdùá wọlé azkar òǹkàdùá. òǹkà àdúà ìdí tí àkọlé yìí fi wáyé báyìí ó tilẹ̀ jẹ́ pé ohun tó bá ti jẹ́ ẹ̀kọ́ ẹ̀sìn abùkátà sí ṣùgbọ́n nígbà mìíràn ń bẹ tó jẹ́ pé bí ìbéèrè bí ìṣẹ̀lẹ̀ ó máa ṣe okùnfà tí ìdánilẹ́kọ̀ọ́ máa fi wáyé. ohun tó wá bí àkọlé wa lálẹ́ òní òǹkàdúà ó ní ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ tí mo gbé sí orí Facebook tí ó wá dá awuyewuye kan sílẹ̀ lọ́dọ̀ àwọn ènìyàn ìṣẹ̀lẹ̀ náà ni pé bàbá kan tó jẹ́ onísúfí a ti jọ ṣe mọ̀nàkọ́ṣàrí bàbá yìí wọ́n wá sẹ́ǹdì àdúrà kan sí mi. Si lórí sms nígbà tí mo wá ka mẹ́sẹ̀gì yẹn mo wá pè wọ́n láti pè wọ́n ṣàkíyèsí lórí mẹ́sẹ̀gì wọn ìbánisọ̀rọ̀ tó wáyé láàrin èmi àti bàbá náà nígbà tó gá sí pé ọ̀rọ̀ ẹ̀sìn ni mo gbé sí orí íńtánẹ́ẹ̀tì kí àwọn míì lè fi ṣàǹfààní. eléyìí ló wá bí àwọn ìbéèrè àti àwọn àròyé kan wọ́n wá wò wípé kí n fẹ́ kan tún ọ̀rọ̀ náà sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ eléyìí ló wá bí àkọlé ọ̀rọ̀ wa tí mo pè ní òǹkà gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé ọ̀rọ̀ ló bá mo pé mo rò wá ó ní àkọlé ti alẹ́ yìí àdúrà tí bàbá bàbá yẹn tó sẹ́ǹdì sí mi ó ní àdúrà tí a máa fi wá ìsọ̀rí ààbò ọlọ́run níbi àwọn aburú àti àwọn àìsàn eléyìí tí ọ wà nínú sọ̀híù àlìbùkọ́rí tó tún wà nínú sọ̀híù muslim àti àwọn ìgbàwá mìíràn àdúrà náà nìyí allahumma inni a'udhu bika mina libaros walijunun walijuzam wa min sayyi ili àdúrà yìí ni bàbá yìí tẹ́sì sí mi bàbá yìí wá sọ pé kí n ka àdúrà náà nígbà three sixty wọ́n wá pe bàbá bàbá àdúrà tẹ ní kí n máa ṣe yìí ní ti òdodo àdúrà tó wà nù súnà ànẹ́bì ni àdúrà tí ànẹ́bì kọ́ wúmọ̀ ni. sallallahu alayhi wa sallam wípé ká máa ṣe kódà àwa gan nígbà tí ìṣẹ̀lẹ̀ kòrónà bẹ̀rẹ̀ ó níye ìgbà tí a fi ń kọ́ àwọn jàmáà nínú kútúbà wa àmúwa ń bẹ̀ nínú ìbánisọ̀rọ̀ mìíràn àmúwa ń bẹ̀ tá a fi ń kọ́ ùmọ̀ wípé nǹkan tí à ń kà yìí ànábì kọ́ wa pé kí a máa kà irú àsìkò yìí ṣùgbọ́n bàbá nígbà tẹ́ wá kọ àdúrà yìí níbo lẹ ti rí òǹkà three sixty tẹ ní tá bá fẹ́ ka àdúrà yẹn ká kà á nígbà three sixty níbo lẹ́yìn ti rí three sixty mo ti kọ̀nfàmù wípé àdúrà yìí sẹ́ àdúrà súnà ni ṣùgbọ́n three sixty tẹ́ ní kàkà yìí níbo ló yóò ti wá ẹ̀rí tí bàbá yìí fún mi ni pé ṣé mo rí three sixty yẹn kí n má jẹ́ kó jọ mí lójú o òǹkà ọjọ́ mélòó ló wà nínú ọdún wọ́n ní ṣe bí three sixty ni. wọ́n ní ẹ bá fẹ́ wá kàdúà náà dípò kó máa ka ẹyọ kọ̀ọ̀kan lójoojúmọ́ tó kan jókòó kó kà á ní iye òǹkà three sixty tí ó fi lè dúró wípé ó ti fi ọdún kan kà á mo ní bàbá ẹ ti mú bídíà mọ́ súnà o tẹ́ ẹ rádùá fún ara rẹ̀ súnà ni. àmọ́ òǹkà three sixty tẹ́ ní ká fi kà àdàdálẹ̀ ọ̀dọ̀ ti yín ni o mo sì rọ̀ yín ẹ má kà níye yẹn ọ̀rọ̀ yìí ni mo gbé sórí nẹ́ẹ̀tì àwọn kan wá pè mí èyí tó ti jọ lójú lọ ó ní ọ̀kan náà wa tí mo lérò pé ni. látara wípé ìsọ̀rọ̀ rẹ̀ tó wá fẹ́ pin mí lẹ́mìí lórí pé èé ti ṣe tí ó ní pé nígbà tó bá já sí wípé àdúrà tí ọba ti ló ń kà kó ní kálukú ṣe iye tí ọba lè ṣe so ó ní tó bá já sí pé ìyẹn lè ṣe three sixty ó ní kò sáburú ń bẹ̀ ó ní ìbá lè ṣe one thousand ó ní ò sáburú ń bẹ̀ ó ní ìbá lè ṣe one million ó ní ọ̀sà burú ń bẹ̀ ó ní níwọ̀n ìgbà tí ọba ti pèèyàn sí ó lóun gbà pé kó mọ́ pèèyàn sí ó ní àmọ́ tó bá lè sọ pé òun fẹ́ ṣe five million ah mo tún ní èyí ti rí tí ó fi ṣe one million why two million tí ò sí nǹkan míì tí ó ṣe mọ́ ni àdúrà tí ọba ti ló ń kà látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam tí èèyàn bá ti ṣe yọkàn ó ti ṣe nìyẹn kò pọn dandan kí ó ṣe òǹkà rẹ́gẹ́dẹ́ àti pé tó bá ṣe òǹkà rẹ́gẹ́dẹ́ bíi one million tó dákọ yìí yóò mà tún ti lọ síbi nǹkan míì yóò ti lọ síbi kọ́ lọ sí tẹ̀sùn bá ohun tá a fáwọn sọ ni pé ṣé kíyàn ló tẹ̀sùn bá ọ̀dà ni mo ní bẹ́ẹ̀ ni onímọ̀ sálàmì tùnú lọ́tọ̀ wọ́n á ń béèrè pé ìwà àfáà yìí ṣé àáfàá wulẹ̀ ni ọtọ̀ fẹ́ hágìú ni àbọ̀ fẹ́ béèrè béèrè tó fẹ́ tó bá fẹ́ hágìú ni èmi ò lè ìráàyè ágúmẹ́ǹtì lásìkò tí mo wà yìí ọtọ́ fẹ́ dá sí pé ọ̀rọ̀ tí mo sọ ọfẹ́ tẹ̀lé kọ̀sàbùrú ń bẹ̀ tí wọn náà bá wá nímọ̀ lọ́dọ̀ ara tiẹ̀ tó ju èyí tèmi sọ ń lọ lọ́mọ lò ohun tèmi àti arákùnrin yẹn fi sọ̀rọ̀. ó súnmọ́ ó súnmọ́ ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún tí ò bẹ́ẹ̀ lọ. wọ́n á wò pé ìsọ̀rọ̀ tá àfáà ń sọ̀rọ̀ ó ń ti lẹ́rìí wípé kí lẹ́rìí mi pé ẹ̀ ṣe gan pé kọ́ máa ṣe one million pé wù yàn lọ́dọ̀ àárẹ̀ ṣe one million náà. so ẹnu pé one million yẹn ó lè wá pín in tó bá ṣe bíi ten thousand lónìí ten thousand lọ́la ó ní yóò pín báwọn títí tí ó fi ṣe tán mo sáré pé arákùnrin yìí tó bá gá sí kó bá gbọ́ súnà yìí dáadáa kò yẹ kí ọ̀rọ̀ tí mo sọ yẹn kò yẹ kó tó fa argument. ibi tá a ti sọ yẹn ẹlòmíì tún pè mí ẹni tó wá pè mí yìí òun tó wá gbọ́ súnà yìí dáadáa kódà ó tún rán mi létí nǹkan tí mo gbàgbé tó yẹ kí n sọ fún bàbá yẹn. kí ni nǹkan náà bàbá yìí ń sọ pé òǹkà ọjọ́ tí ń bẹnu ọdún ní three sixty so ẹni tó wá pè mí wá rán mi létí wípé òǹkà ọdún wo ló lò ṣé ti gìrìngorì ló lò ara ìṣìnà wọn nìyẹn o kí fàtọ́ ta bá tiẹ̀ fẹ́ lo nǹkan ọjọ́ òǹkà ọjọ́ tí ń bẹ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ó ní òǹkà ọjọ́ tó dúró sórí oṣù muharram sọfàr rọbíùl awal tí a bá sì fẹ́ lo ìyẹn oṣù mùsùlùmí is either thirty or twenty-nine tábà wá kà ní kà tààtì tààtì ọ̀nà méjìlá mélòó nù ẹ bá mi sí mélòó ni thirty times twelve kí ló jẹ́ a kù sí three sixty àbí tábà wá yọ mẹ́fà kúrò ń bẹ̀ a jẹ́ three fifty four so ẹnì wá ń pàkíyèsí mi sí wípé ó yẹ kí n sọ fún bàbá yẹn gan wípé for the mere fact wípé ó gbé òǹkà àdúrà yẹn sórí oṣù gìrìngorì àmì kan nìyẹn pọ́lọ́wọ́ ò ní gbà lọ́wọ́ rẹ̀ mo ní bẹ́ẹ̀ ni. ó ṣe lè fẹ́ máa lo àdúrà tànàbì kọ́ wa kọ́ wa máa lo òǹkà oṣù àwọn kèfèrí irú ẹ̀ náà ni kẹ́nìkan fẹ́ ṣàdúrà pé ànábì ní kásàdúrà yìí lóru o àdúrà kan bẹ tó gásí pé tá a bá jí ànábì máa ń ṣe lóru bàbá ní kó o sàdúrà ní aago kan òru kí ló kan àdúrà ànábì pẹ̀lú aago kan òru kí ló kan pẹ̀lú aago méjì lóru àdàdálẹ̀ ti ọwọ́ ara ti yín nù. so nípa bẹ́ẹ̀ mo wá rí i pé ó yẹ kí n wá tún àlàyé yẹn ṣe fáyé ló jẹ́ kí n pe àkọlé ọ̀rọ̀ wa ní òǹkà àdúà lọ́dọ̀ àwọn àáfàá wa tí wọ́n gbọ́ súnà yẹn jù wá lọ tí wọ́n jẹ́ àáfàá àgbà fún wa bí àwọn bàbá wa ṣẹ́kù bùnú báàs kálọ̀ ọba nìkẹ́ wọn bí sọ́ọ́lù ibùnú ufaimin kálọ̀ ọba nìkẹ́ wọn àti sheikh fauzan kálọ̀ ọba nìkẹ́ wọn. gbogbo àwọn àáfàá alùsùn náà pátápátá àgbọ́yé wọn sí òǹkàdúrà rè. al-aslu fil azikari wal ibadat atawkif ìpìlẹ̀ níbi kásàdúà kásìrántí ọlọ́run kásìjọsìn ìpìlẹ̀ ni pé kó lẹ́rìí nítorí òfin kan tó wà fún ìjọsìn wípé mùsùlùmí ò gbọ́dọ̀ sin lọ́hùn àyàfi pẹ̀lú nǹkan tánàbí bá gbé kalẹ̀ fún wa. mùsùlùmí kò gbọ́dọ̀ sin Allah pẹ̀lú ìlànà kan àyàfi ìlànà tí ànábì bá gbé kalẹ̀ fún wa. èyí ni òfin gbogbogbò fún ìjọsìn wàdùnàáhù múkùlẹ̀ ìbàdà wàdùnàáhù húwàlẹ̀ ìbàdà àdúrà sì ni ọpọlọ ìjọsìn àdúrà gan ni ìjọsìn nítorí pé bá ti gbé àdúrà gbági yóò di ọ̀sẹ̀ bọ torí pé ohun tí ń jẹ́ àdúrà o òun ni pé kéèyàn ó pe àlọ́ o ẹ má ti wá pe nǹkan mìíràn lẹ́yìn àlọ́ o ó ti kó sínú ẹbọ ńlá tó jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ẹ̀sìn ẹ̀ máa bàjẹ́ wàyí àwa fẹ́ wá sórí àdúrà báyìí ní abala òǹkà àdúrà àwọn àáfàá wa àwọn àfẹ́sìn wọ́n ní àwọn àdúà àti àwọn gbólóòrán tí ọlọ́run tó wà nínú Quran àti nínú súnà ànábì tá a bá gbé sí orí òṣùwọ̀n òǹkà á pín sí méjì yóò jẹ́ náà àn ó máa jẹ́ oríṣìí méjì oríṣi àkọ́kọ́ mukoyad oríṣi kejì mutlak oríṣi àkọ́kọ́ ni àdúà tó wà mukoyad àdúà tí ó ní òǹdè adua tó ní òǹdè wà mutlak àdúà tí wọ́n tú sílẹ̀. Si tàbí àdúrà tí ò ní òǹdè kí wá ní túmọ̀ àdúrà tó ní òǹdè òǹdè yàtọ̀ fún òǹdè o òǹdè ni oògùn táwọn èèyàn máa ń so mápá o but òǹdè ó ní condition condition àdúrà tó ní májẹ̀mú tá a fi dè mọ́lẹ̀ àti àdúrà tí ò ní májẹ̀mú tá a fi dè mọ́lẹ̀. ní abala àdúrà tó ní májẹ̀mú tá a fi dè mọ́lẹ̀ wọ́n lè fi àkókò dè àdúrà mọ́lẹ̀ wọ́n sì lè fi òǹkà dè àdúrà mọ́lẹ̀ yẹn pé àdúrà tó wá nínú Quran àdúrà tó wá nínú hadith azikar tó wá nínú Quran azikar tó wá nínú hadisi wọ́n lè fi àkókò dè é mọ́lẹ̀ wọ́n sì lè fi òǹkà dè é mọ́lẹ̀ kí ni ìtumọ̀ pé wọ́n fi àkókò dè àdúrà mọ́lẹ̀ àdúrà tí bá fi àkókò dè mọ́lẹ̀ ó ní àdúrà tí ó wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa sallam tó ń sọ pé gbà báyìí ni ká ṣe bí àpẹẹrẹ a ní àwọn àdúrà kan àti àwọn ìrántí ọlọ́run kan tí wọ́n fẹ́ ká ṣe ní àárọ̀ àti nírọ̀lẹ́ àdúrà tó ló ń di àkókò nu àwọn àdúrà tí wọ́n fẹ́ ká ṣe tá a bá fẹ́ sùn àwọn àdúrà olóǹde nìyẹn olóǹde àkókò àdúrà tí wọ́n fẹ́ ká ṣe tá a bá tají lójú oorun àdúrà olóǹde àkókò nìyẹn àdúrà tí wọ́n fẹ́ ká ṣe ní àsìkò ọdún bí àsìkò ìtúnu àwẹ̀ tàbí lásìkò iléyá àdúrà olóǹdè àkókò nìyẹn àdúrà tí wọ́n fẹ́ ká ṣe nínú àwẹ̀ àdúrà olóǹdè àkókò nìyẹn àdúrà tí wọ́n fẹ́ ká ṣe tógò bá ń rọ̀ tára bá ń sán àdúrà olóǹdè àkókò nìyẹn àdúrà tí wọ́n fẹ́ ká ṣe lẹ́yìn sálámà ìrun ọ̀ràn yàn àdúrà olóǹde àkókò nìyẹn. àdúrà tó bá ti wá wá lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam tó fi àkókò sí àkókò yẹn ni wọ́n fẹ́ kí mùsùlùmí ó ṣe. ìran kejì ni àwọn àdúrà olóǹde òǹkà. àdúrà olóǹde òǹkà ó ní àdúrà tí wọ́n bá fi òǹkà kan dè mọ́lẹ̀ bí àpẹẹrẹ tá a bá kírun tán ìyẹn irun ọ̀ràn yàn wọ́n ní ká ṣe subhanallahi alhamdulillahi wala ilaha illallah ní ọ̀nà thirty three yálà ṣe ń kọ̀ọ̀kan ni tàbá ṣe papọ̀ kó ṣàjẹ́ àwọn àdúrà kan bẹ nínú àwọn àdúrà olóǹdè àkókò tí wọ́n sọ pé kàkà ní tàbí ẹ̀ẹ̀mẹ́ta tàbí ẹ̀ẹ̀méje tàbí nígbọ̀ ọgọ́rùn-ún bí la ilaha wahda la sharika la wa wa huwa ala kulli shay'in qadir òǹkà yẹn àti àdúrà yẹn tá a bá wí tá a bá wí lẹ́yìn subhanallahi alihamdulilayi wa la ilaha illallah ti oní thirty three thirty three lẹ́yìn irun ọ̀ràn yẹn a wí gbólóhùn la ilaha illallah wahdahu la sharika lahu dé parí. ní ẹ̀ẹ̀kan péré tàbá fẹ́ ṣe òun nìkan gẹ́gẹ́ bí àdúrà àárọ̀ àti ìrọ̀lẹ́ á ṣe nígbà ọgọ́rùn ọgọ́rùn. agasi pé nínú súnà ànábì a rí àwọn àdúrà kan tí wọ́n fi àkókò dè mọ́lẹ̀ a sì rí àwọn àdúrà kan tí wọ́n fi òǹkà dè mọ́lẹ̀ àdúrà tán bá ti wá fi àkókò dè mọ́lẹ̀ tàbí tí wọ́n fi òǹkà dè mọ́lẹ̀ mùsùlùmí ò gbọ́dọ̀ yapa rẹ̀ tó bá dá sí kọ́fẹ́ tẹ̀ lánàá bí o níbi àdúrà náà tó sì ń retí ẹ̀san tí ń bẹ fún àdúrà yẹn. ọ gbọ́dọ̀ yapa àkókò yẹn ọ gbọ́dọ̀ finú fídọ̀ yapa àkókò yẹn o ò sì gbọ́dọ̀ finúfídọ̀ yapa òǹkà náà tó bá gá sí pé èròǹgbà rẹ ni pọ̀ fẹ́ tẹ̀ lánàá bí o. bákan náà tó o tún nírètí pé o fẹ́ gba ẹ̀san tí ń bẹ lórí rẹ̀ àkókò tánàbì ni a ṣe àti òǹkà tó ní ká ṣe òun ló ṣe o.